ìkeje wọ́n ń lo ao fún bal tó túmọ̀ sí rárá bal ìtumọ̀ rẹ̀ ni rárá nígbà tí ó ń sọ̀rọ̀ bá fẹ́ bàbàrà ọ̀rọ̀ yóò wà lo ao láti sọ pé rárá àpẹẹrẹ ìlò yìí ni ìtumọ̀ ao tó jẹyọ nínú súrà tí à ń tọ́sẹ̀ rẹ̀ lọ́wọ́ ìyẹn ni pé nígbàtí Allah sọ pé fumma qasati qulubukum min ba'di dhalika fahiya kal hijara aw ashaddu qaswa aw tó lò ń bẹ̀ yẹn aw tí Allah lò ń bẹ̀ yẹn Allah fẹ́ ti sọ pé ọkàn wọn ó le ju òkúta lọ ni. ìyẹn ni pé ọkàn ọkàn àwọn ọmọ ìsìrọ̀yìlì ìbálẹ̀ bí òkúta ìbálẹ̀ bí òkúta ṣe lè ìrètí gbígbọ́ òdodo gbọ́ ìbáwà fún wọn ìbáwà fún wọn tó bá gá sí pé ọkàn àwọn ọmọ ìsìrọ̀yìlì ó le bí òkúta ìrètí pé wọ́n gbọ́ òdodo láàyè ìbáwà fún wọn ṣe bí òkúta bókúta ṣe le tó ó ń sán ó ń fọ́ tí omi àti nǹkan rere mìíràn ti bẹ̀ jáde àmọ́ ọkàn wọn kò rí bẹ́ẹ̀ rárá ìṣe ni ọkàn wọn le ju òkúta Allah subhanahu wa ni alámọ̀tán nípa ohun tó wà nínú igbá àyẹ̀dá tẹ̀síwárí báyìí ní ìsìn wípé áó tó jẹyọ nínú áyà tí a ń tọ́tẹ̀ lọ́wọ́ yìí pé lẹ́yìn ìyẹn lẹ́yìn náà ọkàn yín le lẹ́yìn ìyẹn ó sì dàbí òkúta tàbí líle tó lágbára jù bẹ́ẹ̀ lọ ìyẹn tó mọ̀ sí wípé ọkàn àwọn ọmọ Ísírẹ́lì ìbá le bí òkúta ìrètí ọ̀bá wà fún wọn wípé wọ́n gbọ̀ òdodo láàyè àmọ́ ọkàn wọn ó le ju òkúta lọ ṣe dé bí òkúta ṣe le tó wọ́n sà ń sán omi sà ń jáde nínú àpáta omi ó sì sàn omi ó dà lulẹ̀ tí ó yẹ̀ lulẹ̀ ọkàn tí wọ́n lé ju òkúta lọ nǹkan rere ò lè ti bẹ̀ sàn jáde ọkàn wọn ò lè sílẹ̀ fún òdodo ọ̀rọ̀ ọkàn wọn ò lè tẹríba fún àṣẹ ọlọ́run nǹkan tí ó ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ nìyẹn aya 76 wa idha laqul ladhina amanu qalu amanna wa idha khala ba'duhum ila ba'din qalu atuhaddithunahum bima fataha Allahu alaykum liyuhajjukum bihi inda rabbikum afala ta'qilun aya 76 nìyẹn o wa idha laqul ladhina amanu qalu amanna nígbà tí wọ́n bá sì pàdé àwọn tó gbàgbọ́ ní òdodo wọ́n á wí pé a gbàgbọ́ wa idha khala ba'duhum ila ba'din nígbà tí ó bá sì kù apá kan wọn kù apá kan kọlu wọ́n á sọ pé wọ́n á wí pé àtùhádìsúnàhùn bímá fatahallahu alaykum lè yóò hájúkún bí inda rabbikum ṣé kìí ṣe pé ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ nípa ohun tí Allah ti ṣí payá rẹ̀ fún yín kí wọ́n lè fi jà níyàn ní ọ̀dọ̀ olúwa afalata akílùú ṣé ẹ ò ṣe làákàyè ni àwọn ọmọ Israel ní àsìkò ànẹ́bí wà ní wasallam tí wọ́n sọra wọn di yẹ̀wúdí dípò orúkọ tí ànẹ́bí wọn mú wá tí í ṣe musulùmí àwọn wá sọra wọn di yẹ̀wúdí lẹ́yìn wọn wọ́n wá sọ fún àwọn tí wọ́n wọn pé àwa náà gbàgbọ́ lódodo a nígbà tí wọ́n bá dé àárín ara wọn tí wọ́n bá dọ̀rọ̀ ọ̀lẹ̀ wọ́n wà máa sọ fún wọn pé atuhadithunahum bima fataha Allahu alaykum liyuhajukum bihi inda rabbikum ṣé kìí ṣe pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa ohun tí Allah ti ṣí tayá rẹ̀ fún yín kí wọ́n lè fi jà níyàn ní ọ̀dọ̀ ní ọ̀dọ̀ olúwa yín ẹ ò ṣe làákàyè ni kí ni ọ̀rọ̀ náà tí ọlọ́run ti sípayá rẹ̀ tó ti sípayá rẹ̀ fún àwọn ọmọ Israel òun náà ni àsọ́ọ́lẹ̀ nípa ìwàsáyé anẹ́dìwà Muhammad sallallahu alaihi wasallam nítorí pé àwọn ẹsẹ̀ kan ń bẹ Allah ti sọ àsọ́ọ́lẹ̀ fún ànẹ́dì Musa wípé síwájú kí ayé tó parẹ́ o ànẹ́bì kan ń bọ̀ tí ò ní jẹ́ ọmọ Ísírẹ́lì tó máa jẹ́ ọmọ lárúbáwá ànẹ́bì náà sì ni ó máa jẹ́ ànẹ́bì ìkẹyìn fún gbogbo ayé lẹ́yìn rẹ̀ láyé ó tó parẹ́ tí àwọn Yẹ̀wúdì yìí tán bá ti wá pàdé mùsùlùmí wọ́n láwọn gbàgbọ́ àwọn tó bá wá rí wọn nígbà tí wọ́n pàdé àwọn mùsùlùmí wọ́n àlọ́ bá wọn wípé àà kí lẹ̀ bá mùsùlùmí sọ ẹgbẹ́ má sọ fún wọn pé ẹsẹ̀ tàwọ́rátà kan ó sọ nípa ìwàsáyé rẹ̀ ẹ má sọ yẹn fún wọn tẹ́ bá lọ sọ yẹn fún wọn wípé Allah ti sọ̀rọ̀ ànábì Muhammadu nínú àtàwọ́rátà táwọn sì ti yọ kúrò ń bẹ̀ tí wọ́n ti fi nǹkan ní ìjìrọ rẹ̀ wọ́n ti fi ẹ̀mí mímọ́ wọ́n ti fi jìrọ rẹ̀ aláò ní olùtùnú ń bọ̀ ènìyàn ní ń jẹ́ olùtùnú ènìyàn ló ń jẹ́ olùtùnú àwọn wá yí kúrò lólùtùnú wọ́n wá sọ di ẹ̀mí mímọ́ ṣé ẹ̀mí mímọ́ tẹ̀ wálé ayé ni gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ṣe bí ẹ̀mí mímọ́ lọ́lọ́run máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ̀mí mímọ́ yìí ni à ń pè ní rúhùlù kudus ẹ̀mí mímọ́ ẹni tó sì ń jẹ́ náà ni màláíkà Jibril alayhi kò iṣẹ́ ọlọ́run fún àwọn ànábì kìí ṣe nǹkan títún so wọ́n yí kúrò ní olùtùnú wọ́n sọ di ẹ̀mí mímọ́ mọ́ra wọn lọ́wọ́ tán bá wá rí àwọn ara wọn àwọn páàdì inú wọn tí wọ́n ń bá wọn mùsùlùmí sọ̀rọ̀ ara máa fún wọn lódì lódì táwọn páàdì yẹn bá ti wá padà sí àárín ara wọn wọ́n á máa kú èrì wọn pé sórí yín pétá ṣe ẹ ṣe làkáìta kí lẹ́ ń bá àwọn mùsùlùmí sọ sí kìí ṣe pé ẹ̀ ń tú àṣírí wípé ọ̀rọ̀ nípa ànábì ìkẹyìn ipe ń bẹnu àtàwọ̀rátà àbíyẹn kọ́ lẹ́ ń bá wọn sọ tẹ́ ẹ bá ti bá wọn sọ yẹn à ẹ ti fún wọn ní wípọ́n tí wọ́n fi takò ìlọ́dọ̀ ọlọ́run ẹ ti fún wọn ní irinṣẹ́ tẹ́ bá ti lè sọ yẹn nǹkan tí aláò ti sọ fáwa nínú àtàwòrátà tẹ́ bá wá ń lọ sọ fáwọn mùsùlùmí wípé aláò ti sọ àsọ́ọ́lẹ̀ nípa ànẹ́bì muhammadu sallallahu alaihi wasallam wọ́n padà fi takò yín ni èsì ni àwọn náà mọ́ ṣe wà sí kọmparétífù àti ìnjílù against yín pé ẹ̀yin náà lọ wo orí báyìí ẹsẹ̀ báyìí ṣe bí wọ́n sọ pé ànẹ́bì kan ń bọ̀ ọ̀dà ká ní wọn sọ bẹ́ẹ̀ Ṣe ọlọ́run bá wá ìṣẹ́ kọ̀ mọ̀ fóun ìṣẹ́ níbi ẹ jẹ lẹ́yìn ti kúrò láyé ọlọ́run ti gbé ànábì míì dìde ànábì mìíràn gbé yìí náà sì ni ànábì òpin tẹ́nìkan kò ní jẹ́ ànábì mọ́ rẹ̀ òpin ayé òpin ayé ló tún tá a máa retí báà lọ sínú tàwọ́rátà báà lọ sínú ti sọ nínú al nítorí àwa ti gba tító pẹ̀lú òdodo ọ̀rọ̀ tààríkà nú alukur'an aya 77 awàlá ya'lamuna anna Allaha ya'lamu ma yusirruna wa ma yu'linun awàlá ya'lamun ṣé wọn kò mọ̀ pé dájúdájú anna dájúdájú àlọ́ọ̀ ìyá alámù máa yù sí rúnà wà máa yù lìnún Ṣe wọn kò mọ̀ pé aláwọ̀ mọ ohun tí wọ́n ń fi pamọ́ àti ohun tí wọ́n ń ṣàfihàn rẹ̀ Ṣe wọn mọ̀ ní aláwọ̀ mọ fi ń ó mọ nǹkan tẹ́ ń ṣe àfihàn rẹ̀ máa ẹ máa kẹwàá lérò pé ní kéèké ni àṣírí tó tún lé ayé tí igi ń hù jáde tó ń kọ Muhammadu Rasulullah àwọn ànẹ́bì tọ́lọ ránṣẹ́ pọ̀ Ádámà ni ẹni àkọ́kọ́ ànẹ́bì Nuhu wà nínú wọn ànẹ́bì Ibrahim wà nínú wọn ànẹ́bì Yakubu tó bí ọmọ méjìlá wọ́n wà nínú wọn anabi Isa aleyhisalam ọ wà nínú wọn anabi Musa aleyhisalam ọ wà nínú wọn bẹ́ẹ̀ náà ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó jẹ́ òpin àwọn ànábì ọ wà nínú wọn àmọ́ nítorí pé àsìkò tá a wà yìí àsìkò wa ni àwọn igi tí ń wù wọn ò orúkọ isa wọn ò wu orúkọ musa wọn ò wu orúkọ ibrahim wọ́n máa ń wo orúkọ anẹ́jùwà muhammad sallallahu alaihi wasallam nǹkan sẹ́yìn dasọ̀bò nù ìgbé ọwọ́ yín tẹ́ ẹ dojú ẹ̀rù tẹ́ ẹ gbé kúrò ní olùtùnú tẹ́ ẹ sọ di ẹ̀mí mímọ́ ìdí ti tú àṣírí yín àwọn èèyàn tó ń ra ẹran náà mà lọ́jà wọ́n gé ẹran námà wọ́n tún rí orúkọ muhammadu rasulullah wọ́n tún ba lára ẹran tí ọlọ́run fi iṣan iṣan tí ń bẹnu ara ẹran tó fi kọ síbẹ̀ ṣé ìyẹn ṣe é dasọ́bò ṣó ṣe é dọwọ́bò ṣó ṣe é yọ kúrò ń bẹ́ẹ̀ awàlá ya'lamuna anna Allaha ya'lamu ma yusiruna wa ma yu'linun ṣé wọn kò mọ̀ pé dájúdájú Allah mọ ohun tí wọ́n ń fi pamọ́ àti ohun tí wọ́n ń ṣàfihàn rẹ̀ ṣé wọn ò mọ̀ ní tẹ́ẹ̀bá mọ̀ gọ́gùn fún kẹ wo àwọn oríṣiríṣi igi tó ti kọ orúkọ ànẹ́bì ewúrẹ́ ọlọ́run sì fi irun ara rẹ̀ ó fi kọ muhammadu rasulullah adìẹ ó ń kọ ó sì ń wí pé muhammadu rasulullah kí lẹ tún retí ẹ jẹ́ lọ túbá kẹmọ́ kù sí orí anù tí ànábì kan bá ti lọ tí mi ìbá ti dé èyí tó ti lọ yẹn àlètẹ̀lé mọ́ kó wá a gbàgbọ́ pé ara àwọn ànẹ́bí ọlọ́run ni ṣùgbọ́n a lè tẹ̀lé mọ́ aya 78 wà minhum ummiyun la ya'lamuna al-kitaba illa amani wà inhum illa yadhunnun wà minhum àti pé ó wà nínú wọn umiyun àwọn aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà láyá alamúnà lè kìtàbà wọn kò nímọ̀ tíra wọn kò nímọ̀ nípa tíra ilá àmáni àfi àwọn irọ́ àfi àwọn irọ́ wà inihum ilá yẹgùnnùn kí ni wọ́n ń sọ bí kò ṣe pé wọ́n ń sàròsọ so. wọ́n ń sàròsọ ni wọ́n ń dàbà ni àbádídá lọ́pọ̀ fún wọn àbádídá lọ́pọ̀ fún wọn nítorí náà Allah wá ń sọ ọ́nà àyà 78 wípé ó ń bẹ nínú àwọn ọmọ Israel tí wọ́n ń pera wọn ní Yahudi àwọn aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà wọn ò mọ tíra àwọn ọ̀dá tíra mọ̀ wọn ò mọ tíra wọn ò dá tíra ṣùgbọ́n wọ́n mọ rọ́pa wọ́n mọ irọ́ ògbólógbò rọ́ wọ́n mọ̀ pa ibi tírọ wọ́n ti bẹ̀rẹ̀ òun náà ni kó ń kálukú wọ́n máa sọ pé ọlọ́run ló pe òun ọlọ́run ló pe òun ọlọ́run ló wo ni ọlọ́run gbà ma fara ọmọlọ mma èṣù ló pìọ̀ ọ ló ọ ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ní ọlọ́run pè àwọn ẹ lọ wo ẹ̀sìn wọn lórí Facebook ẹ lọ wo ẹ̀sìn wọn lórí Facebook aláwọ̀ ṣàánú wa aláwọ̀ fi wá sí kòǹgẹ́ rẹ̀ ẹni tó ń pè mí sí orí nọ́mbà 0244 kókọ́ tẹ ọ̀kan má pè mí sórí nọ́mbà nọ́mbà tí ó wà lórí móhùnmáwòrán wa òun ni kí ẹ fi pè mí nọ́mbà tó wà lórí máhùnmáwòrán wa ó ní kẹ́ fi pè mí sí ẹ má pè mí sórí nọ́mbà tí mo ń lò lásìkò yìí ẹ sì má pè mí túrú whatsapp ẹ má pè mí túrú whatsapp ẹ má ṣe ìdíwọ́ fún nǹkan tí à ń ṣe lọ́wọ́. wàyí ẹ jẹ́ ká dúró síbí báyìí kí a lè fàyè gba ìbéèrè ká lè fàyè gba ìbéèrè àti ìdáhùn ẹ jẹ́ ká dúró sí bíbà yìí ká lè fàyè gba ìbéèrè àti ìdáhùn Allah á fi wá ṣe kòǹgẹ́rẹ́ Allah á yọ́nú sí wa àwọn ọ̀rọ̀ coronavirus tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ìlú wa ọlọ́run àbí ọ̀ o làwà níbẹ̀ o àwọn tí wọ́n ti bá a lọ ọlọ́run tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run bá ní foríjì wọ́n o àwọn tí wọ́n sì wà lórí ìdùbúlẹ̀ àìsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá ní kó wọn yọ àwa tá àti ìgbúrò ọlọ́run má jẹ́ àgbúrò o tẹ̀bí tara ládùúgbò nílùú ọlọ́run má jẹ́ ká o ojoojúmọ́ ni coronavirus ló ń lékún sí ó ń lékún sí pẹ̀lú bí àwọn èèyàn ń lùgbàdì rẹ̀ so abẹ ọlọ́run a mọ̀ pé àwọn èèyàn kọjá ẹnu àlà náà ni fi di fìtínà fún wa ní àsìkò yìí àwa ń ó ní ọba aláforíjìn kó ṣe àforíjìn fún ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run kó yọ́nú sí wa kó kó wa yọ lọ́wọ́ coronavirus. lẹ́yìn náà ààwẹ̀ wa ó ti pé mẹ́ẹ̀ẹ́dógún báyìí a ti wọ ìlàjì a ti wọ ìlàjì ìlàjì kejì ní abẹ̀rẹ̀ báyìí lọ fi gá sí pé alẹ́ òní tí í ṣe alẹ́ sábtì mọ́júmọ́ sábtì ní alẹ́ alẹ́ 16 alẹ́ 16 tó ń ti bó ti já sí wípé ìlú ọ̀rọ̀gbọ ìlú le ọlọ́run kúkú ń bá ní ṣe nírọ̀rùn wẹ́rẹ́wẹ́rẹ́ táǹgbà lọ pẹ̀lú ògo rẹ̀ ọlọ́run ọba tó wá bá wa ṣe tó ṣe dé yìí kó dákun kó bá wa ṣe ìyókù náà parí o kọ́lọ̀ ń jẹ́ kí a lè gba àwẹ̀ náà parí ní ayọ̀ àti ní àlàáfíà.